Fejosbaba Baba TV Yorùbá ìrànlẹ́dẹ́ ìkángun tó jẹ́ wípé àwọn sinimá tó fakọyọ pọ̀ níbẹ̀ àwọn sinimá tí ń sọ̀yàn di alábòkú fún àwọn sinimá téèyàn ń wò téèyàn ń gbàdúrà àwọn sinimá téèyàn ń wò téèyàn ní àròkàn láti tẹ̀lé Ọlọ́run àwọn sinimá téèyàn kọ́yàn ní ìkọ̀kùkọ̀ àà ẹ káàbọ̀ ó máa kí yín kú oríire bí ẹ ti ẹ̀ dé ọ̀dọ̀ wa ní orí ìkángun yìí lẹ́ẹ̀ máa wo àwọn eré oníṣe Yorùbá ìtònítìgbàgbọ́ tinú yóò mọ̀ dùn àwọn eré bíi kẹ̀mbẹ́ sọ́nù in the àwọn eré bíi wòlíì ọlọ́run àwọn oríṣiríṣiríṣi ló wà ń bí ẹ wá subscribe o hmm, ẹ má wò mí ẹ subscribe o ẹ tẹ subscribe button yẹn kẹtẹ kíní kíní láìkí òfin ṣe é sí ẹ o kẹ máa bá wa sọ fáwọn èèyàn kàn máa tẹ̀lé wa sinimá kan lè tún fẹ́ wòye sinimá yẹn wò ẹ gbọ́ àní sinimá tẹ fẹ́ wò yìí ẹ jẹ́jẹ́ ẹ lọ wò ẹ lọ wò èmi fẹ́ràn yín gan Fejos Bàbá TV Yorùbá bàbá ni bàbá ń jẹ́ orí òkè sinimá tó ti àti ọ̀run wá ẹ ṣé. The Fejos Bàbá talent workshop FTW. subsidiary of Prem Academy, comes up with the 2024-2025 academic session of various categories of filmmaking and purpose discovery courses. The FTW over the years has been a formidable platform built by God for the advancement of his cause here on earth. This year's edition will be offering basic, advanced, and professional diploma programs in faith-based filmmaking. Come and have a date with your maker as participants do at the Powerful Encounter Clinics and Prayer quakes. The workshop is also open to children of ages 10 and above. Hurry now and enroll for for the first semester of this session, holding between April 6 and 14, 2024. Cost fee at the entry level, which is for basic certificate, is 30,000 naira only. Children's cost fee is 15,000 naira only. This covers for tuition, accommodation, and the course pack. Food is available for sale on campus at affordable price. Venue is LaSalle College, Haribabola, Ondo City, Ondo State, Nigeria. Students can come with laptops, cameras, and other filmmaking gadgets if available for group projects. For more inquiry, call 0707 6440150 and 08168476985. The Hefty W. We are not a mistake in this cosmos. ìtúsílẹ̀ Kembe Isonu in the City ti di àgbéléwò káàkiri gbogbo àgbàlá ayé ẹ jẹ́ ká sáré wo díẹ̀ níbẹ̀. iná iná iná o sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ wàá jó gbogbo ilé ìrun irọ́ ah má jò lérò. ìdíkù ẹ̀yìn ni ìgbọ́kúgbọ́ etí yín ni ṣé wọ́n rí pọ̀rọ̀ yín ti nílò àmójútó báyìí. tiẹ̀ ni ló nílò àmójútó. tó bá rò pé o lè kọjá yẹn nínú ilé yìí máa fi mú ẹ dánrin. ó fi mú mi dánrin ọmọ yìí ò lẹ́kọ̀ọ́ lé abẹ́ ìbò ṣe rí kúńtà ó sọ wá sí pé àwọn tó bá ti dàbí tó bá ti rí kúńtà báyìí àwọn ló máa ń burú ná kí ni mo ṣe. lúlẹ̀ lórúkọ Jésù. Ah! ah! Oyèyẹmí ò mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá. Mo fara mọ́ Ọlọ́run bàbá lọ́lá. Mo fara mọ́ Ọlọ́run àpọ́stélì. Ọ̀nà Oyèyẹmí ò mo fara mọ́ Ọlọ́run bàbá. ti rán mi wọ́n sì fún mi ní orúkọ ó ní kí n máa dáhùn wòlíì ọlọ́run hmm. wòlíì rẹ ni mí mo dúró lórí òtítọ́ mo dúró lórí ìwà mímọ́ ẹ̀yin lẹ sọ ẹni méjèèjì ju agbára mo béèrè agbára lọ́wọ́ yín ẹni ní ìwà mímọ́ àti òtítọ́ lè máa ti rí agbára olúwa ràn mí lọ́wọ́ fún mi ní orí ọ̀fẹ́ láti dúró diire nínú ìgbàgbọ́ májẹ̀mú èyí tó ti àwọn bàbá wa bàbá apostol àìpàbàlọ́lá bàbá benson ìdáọ̀sà hmm, bàbá rayan bọ́ńkè àwọn èèyàn ńlá àwọn èèyàn rẹ èyí tó ti sinmi lọ́dọ̀ olúwa fún mi ní oore ọ̀fẹ́ náà májẹ̀mú náà tó tì mí lẹ́yìn hmm. nítorí ayédèrú ìgbàgbọ́ ti kún gbòòrò ṣe mí ní ìwòye rẹ lóòótọ́ ṣàánú fún mi wá jẹ́ ń bá ọ̀rẹ́ bó ti tán àti bó ti yẹ. ẹnìkan lè mú. májẹ̀mú ó sì mọ̀ kí mò ń gbàdúrà lọ ta ló ń béèrè mi. mr adigun ni àdégún mò ń bọ̀. olú ẹjọ́ olú ẹjọ́ mr adigun ẹjọ́ ìrànlọ́wọ́ ẹdìdẹ ńlẹ ẹdìdẹ ńlẹ ìrànlọ́wọ́ má yẹ kí n dìde fún lo, bí mo ṣe wà yìí kí n ṣàtìrí ìrànlọ́wọ́ nígbà ni kí n sì ìrànlọ́wọ́ nígbà ni. ìrànlọ́wọ́ ò sí lọ́dọ̀ ènìyàn kankan Ah. ọ̀dọ̀ ọlọ́run nìkan náà ni ìrànlọ́wọ́ wà gbogbo kómi àti kómi ẹ ṣáà dìde ńlẹ̀ náà ẹ dìde ńlẹ̀. ojú kò mú méjì dìde. ẹ dìde ni o ẹ dìde ńlẹ̀ ẹ dìde ńlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ wò ìyàwó mi ló ti rọbí láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn àwọn dókítà ti gbìyànjú wọ́n ti sapá wọn wọn ò rí kankan ṣe sí i ah, mo bá wò pé kò sọ́nà mi ju pé kí n wá sọ́dọ̀ yín kẹ́ sì ràn mí lọ́wọ́ kẹ́ wá bá mi gbàdúrà fún bẹ́ẹ̀ni. ìyàwó yín. bẹ́ẹ̀ni. ó rọbí. Ah, ẹnu ikú ló wà ó rọbí. ìjọ ẹ̀rọ mo fara mọ́ ọlọ́run bàbá lọ́la mo fara mọ́ ọlọ́run àpọ́stélì ọ̀nà yẹ̀yí ẹ̀ ní òmò fara mọ́ ọlọ́run bàbá lọ́la. ìṣílẹ̀ ni wọ́n wà. wọ́n wà ti wọ̀lú. Gbígbọ́nà tètè bóde o. Èèmọ̀ tá a fàyè dájú fẹ́gbàyè máa lọ. Ó tiẹ̀ ti gbọ̀nà gan. Ká lolúwa rẹ ti ń feré akọni. Àṣà òjọ kúnnú gbọ́ àwòdì òjèjò afàyàfà Fálànà. Ó. Èwọ ni. Èmi ni o. Kí ló dé? Ohùn rẹ ni mò ń gbọ́ lankan lankan. Kí ló ṣẹlẹ̀? èèmọ̀ tá a fàyè gbà nùlú wa olóòtú fẹ́ gbàyè máa lọ mo ṣe ní sáwá. ta ló bí ọ nú. ta ni ò ní bí mi nú. arákùnrin tó ń pè ń wọlé ọlọ́run àbí kí ní pe lára ẹ nì. kí ló ṣe. kí ni ò ní ṣe kí ni ò ní ṣe mọ́júmọ́ yìí ni mo mẹ́yẹlé lọ sórí ìta kí n lọ fi rúbọ. mi bàbá ti pọfọ̀ tán ẹ̀yẹ ilé ọ̀bàgbẹ́ mi mi. bẹ́ẹ̀ ni. mo ṣe kò ṣiṣẹ́ ètùtù ọgbà. ẹbọ ẹ̀kọ́ àtàkà tí mo gbé lọ ojúbọ lóríta ọ̀hún ẹyẹlé ń san jẹ́ ń ṣojú mi báyìí ni. ọ̀dà àbá. ìbínú mi fọ́nà ẹyẹlé tú. a jẹ́ wípé àrùn tí ń sogójì ní sọ̀ọ́dún nù. Ah. ẹni tí ń sabọ́yadé gbogbo ọlọ́ya ní í ṣe ó rí gbogbo ẹbọ àtètùtù tèmi náà á ṣe kọ̀ báyìí lọ́fẹ̀ẹ́nu sọlẹ̀ bí ah. ọkọ̀ fẹ́nu sọ bèbè. ti wá dá a báwọn dájúdájú arákùnrin tí ń pera rẹ̀ ń wọlé ọlọ́run yìí àtìgbà tó ti dáṣẹ̀ wá gbègbè wa lẹ́bọ̀ owó ti fín tí ò ti gbà mọ́. ọ̀ parọ́ bó ṣe rí gan ló wí o. kí n ṣiṣẹ́ o. sọ̀rí ìrẹ́dà. ṣé báyìí ló ṣe rí. ó dáa tá a bá ti lè ṣe é báwọn. Ah. kò sí yọnu àjẹgbẹ́ kí n gbájúmọ̀ tọ̀dọ̀ tèmi náà nù. Hmm. Hmm. Hmm. awo kan ò gbọ́dọ̀ dalẹ̀ awo. ó ṣe é wọ̀ ó ṣe é wọ̀. ọ̀dà kò sí yọnu. ẹ̀ òkìlé òkìlé o. Sọ́ọ̀lù sì sọ fún Jónátánì ọmọ rẹ̀ àti fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ pé kí wọ́n kí ó pa Dáfídì ṣùgbọ́n ni ọmọ Sọ́ọ̀lù fẹ́ràn Dáfídì pụpọ hmm. jonathan sì sọ fún Dáfídì pé Sọ́ọ̀lù bàbá mi ń wá ọ̀nà àti pa ọ́ ǹjẹ́ ara rẹ títí di òwúrọ̀ kí o sì jókòó níbi ìkọ̀kọ̀ kí o sì bàbá mi. mo ní ìmọ̀lára wípé àwọn èèyàn kan bọ̀ láti wáá dojú kan dojú ìjà kọ mí àwọn èèyàn méjì ẹ wọ́n sì bá Jésù lórí ìjókòó ẹ̀yìn ẹsẹ̀ kẹta èmi ó sì jáde lọ èmi ó sì dúró tí bàbá mi ní ọkọ náà níbí tí ìwọ gbé wá èmi ó sì bá bàbá mi sọ nítorí rẹ èyí tí èmi bá sì rí èmi ó sọ fún ọ. Hmm. ẹ lẹ́ni o àlàáfíà ni fún yín o ẹ káàbọ̀ ẹ ẹ má jẹ̀mú o sì súrí bá mi gbé ìjòkó wá káwọn àlejò ń jòkó. ẹ má jọra yín lẹ́nu wòlíì àbíkí wọ́n ti ń pè ọ́ àìsàlejò rẹ o. àwọn ìsàlejò yìí. ọ̀tá ni á bí ọ̀sá àtòrú sí ni. bàbá kí lẹ̀ṣẹ̀ mi kí mo ṣe fún yín. ẹ ẹ tá a rí ni pé kókó ọ̀sẹ̀ṣẹ̀ lórí àbí. bẹ́ẹ̀ sì ni gẹ̀gẹ́ ṣàjòjì ọrùn àmọ́ wọ́n ní bílé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ètí ìdàgbà. ó sì rè é. Eh, láti ìgbà tó o ti dágbègbè yìí láfẹ́fẹ́ burúkú ọ̀hún ti ń fẹ́ agbẹ́bọ ẹbọ òfin á ṣètùtù kódà ẹ̀yìn wọ ilé bá ń bẹ o. wọ́n ní o. wọ́n la bá ń bẹ o. èmi bá wò ọ̀rọ̀ yín ò gbàgbé kan yé mi ẹ̀ ẹ̀ ẹ̀ sàn láàrin ẹ̀ ẹ jẹ́ ó yé mi dáa. sọ̀rọ̀ ayé o ah, ah. kò lè yí ọ ah, ebi láti inú rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ dáadáa àwa lélẹ́dùn agbákoso àgbègbè àtàdúgbò ilé lọ́wọ́. bẹ́ẹ̀ni. ayé ń bẹ lọ́wọ́ wa àtìgbà tó ti dẹ́sẹ̀ wá gbègbè yìí láti ṣàkíyèsí. a ṣàkíyèsí. amọ̀ ni. amọ̀ ni wọ́n ti ta lólobó wípé ìwọ lọ wà ń bẹ̀ bó ṣe dé báyìí afẹ́fẹ́ àgbègbè yìí ti yí padà a sì ní àwa kí ọ lọ. sọgbọ́. ṣé ohun tẹ́ ń gbìyànjú àti sọnù. ẹ tá à ń sọnù mhm. tá à ń sọnù. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni ẹ ǹlẹ́ o ẹ̀yin wàá mọ̀ pé ní alágbára méjì ò lè ìjọba ní agbègbè kan lẹ́ẹ̀kan náà ni. Ah, ẹ̀yin ò mọ̀ pé ẹnìkẹ́ ẹ jẹ méjì lábà àlàdé ni. ṣé nítorí nǹkan tẹ́ fi wá kórìíra bàbá mi kò tiẹ̀ wá yẹ kó yà mí lẹ́nu nítorí òkùnkùn àti ìmọ́lẹ̀ wọn lè jọ jó síbì kan náà bẹ́ẹ̀ sì ni òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. ẹ wá gbọ́ mi dáadáa o wíwá mi sí agbègbè yìí ìtọ́ni ọlọ́run ni o ah, ọlọ́run gangan ló tọ́ èmi wòlíì ọlọ́run wá sí agbègbè yìí kẹsì tún gbọ́ mi dáadáa orúkọ ọlọ́run ń lèmi ó gbéga ju gbogbo orúkọ agbára ọlọ́run lèmi ó ṣe dánsákì rẹ̀ ju gbogbo agbára ní agbègbè yìí o kò sì sí tí ẹnìkankan lè fi mi ṣe nítorí pé wòlíì ọlọ́run ni mí wòlíì tó lórí òótọ́ àti ìwà mímọ́ nítorí pé ìwà mímọ́ jàgbà lọ. ẹ wá gbọ́ béèyàn bá fojú di májèlé dandan ni yóò jẹ́wọ́ o. ó di dandan. torí afẹ́fẹ́ kan ò ní fẹ́ kó bohun gbẹ̀dú. ó ṣe wọ̀. ìgbẹ́ ò sì ní kún kó borí òkè. òkè ní ó borí ìgbẹ́ nílé lóko ìkeke báyìí nílé kegi ìbẹ̀bẹ̀ ní borí àwọn ìlú. bẹ́ẹ̀ni o. wo ètò ọ̀tẹ̀sẹ̀ bọ̀ yìí ọ̀ọ́kàndínlù o. dandan ni. torí wọ́n ti sọ fún apá ọ̀la gidi. ọ̀la gidi lóòótọ́ ojú rí ó sì rí màbo. bẹ́ẹ̀ni ojú rí ó rí màbo tó wá gbélé dáadáa àfi ọmọ páraba ń bàbá o ẹni abá sì bá ná bàbá ń bàbá. bàbá ní í ṣe. bọ́ọ̀ bá dán wò bàbá ní í ṣe. ọ̀dọ̀ tán àní àwa kí ọ̀ ń lọ ni. tọ́ ọ gbọ́. wà á táwọn sínwẹ́rẹ́ rẹ. àríyé bá ń lọ. ni. Jónátánì sì sọ̀rọ̀ ẹsẹ̀ kẹrìnlá dé níbi tí a kà á mo fara mọ́ ọlọ́run bàbá lọ́lá mo fara mọ́ ọlọ́run àpọ́stélì ọ̀nà yẹ̀yí ẹni ò mo fara mọ́ ọlọ́run bàbá olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù ó mú mi lọ sí ìhà omi ìdákẹ́rọ́rọ́ ó tu ọkàn mi lára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 ire àti àánú yóò máa tà mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé inú ilé olúwa láéláé àti láéláé àmín àmín àmín lórúkọ jésù ọlọ́run májẹ̀mú omi yìí ó di omi agbára omi yìí ó di omi iyè bẹ́ẹ̀ ni ó rí jésù ló wà ọmọ májẹ̀mú ọlọ́run májẹ̀mú. báwo ni ó ti tó àsìkò láti já àwẹ̀ wa wọlé lọ kó o já jájá àwẹ̀ wa ká lè mú mi yé. Ah, bàbá mi kò sóúnjẹ kankan nílé ah. àmọ́ ah, kò sóúnjẹ ńlé kẹ. bẹ́ẹ̀ ni o kò sóúnjẹ ṣùgbọ́n ọlọ́run tó pèsè fún ẹ ojú ọ̀run yóò pèsè fún wa ní orúkọ jésù. àmín àmín à èmi mà bí kò sóúnjẹ ńlé ẹ tọ já bu gàrí sómi ká da gàrí sómi láti ẹ̀tún fún mi yìí mu gàrí òní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọlọ́run ó máa bùkún iṣẹ́ rẹ̀. ṣùgbọ́n bàbá mi ṣe é ti gbàgbé ni gàrí ti tán látà náà jù sígá rẹ̀ ah wòlíì ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ òróró yín ò ní gbẹ a ma wà pẹ̀lú yín iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ ọpọlọ yín ò ní dàrú ah, ẹ ṣé dáàdì. àmín arábìnrin ẹ pẹ̀lẹ́ gbogbo àdúrà tẹ̀ ń ṣe fún mi náà ni mò ń ṣe àmì sí ṣùgbọ́n tí n bá ní kí n wò dáadáa májèmú èmi ò rò pé mo dá ojú yín mọ̀ ah, mi ò ojú yín kò jọ ẹni mímọ̀. wòlíì ẹ lè má mọ̀ mí ẹ lè má mọ̀ mí délédélé ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ ìyanu kan ní ayé mi láàárọ̀ yìí nígbà tẹ́ ẹ̀ ń wàásùn. bẹ́ẹ̀ ni. kí lọlọ́run ṣe o. ó ti pẹ́ tí ọmọ mi tí ò ti lè ríran kò síbi tí mi ò gbé dé nígbà tẹ́ ẹ̀ ń wàásùn ní ojú títì láàárọ̀ yìí ẹ wí pé ẹni tó bá ṣàìsàn pé kó bomi sílẹ̀ lóòótọ́ inú yàrá mo wà mò ń gbóhùn yín láti ta mo ṣáà fi gbàgbọ́ mo fi ṣe ẹ wo mo bá fún ọmọ lómi lójú ẹ bá là. hallelujah ògo ni fọlọ́run lókè ọ̀run ẹ ọlọ́run ń bẹ bíi tàtijọ́ ah, àwa ò sin bíi tàtijọ́ ah. olúwa wòlíì mo ní kí n má jẹ aláìmoore wọn ní ẹni tó bá mọ inú rò pé ó yẹ kó dúpẹ́ mo wá ní kí n wá dúpẹ́ pẹ̀lú nǹkan kékeré ọwọ́ mi. owó bẹ́ẹ̀ sá. Hmm. owó eh, ọlọ́run gangan ní ń wòyàn sàn. bẹ́ẹ̀ eh, la sì fúnyàn ọ̀fẹ́ la fúnyàn ní agbára láti gbàdúrà fún yàn kí ìwòsàn kó ṣẹlẹ̀ nítorí náà ẹ máa mọ́wọ́ yẹn lọ a ní lè gbà lọ́wọ́ yín ọlọ́run ní kẹ́ ẹ kí ọlọ́run ní kẹ́ ẹ dúpẹ́ fún ẹ mọ́wọ́ yẹn lọ. Ah, sàbí ẹ̀ ń bínú ni àbí ó kéré ẹjẹ́ ń fi sí. Ah, irọ́ kì í ṣe pé bí a torí pé ó kéré àbọ̀ pọ̀ kì í ṣe pé torí pa ní tó pọ̀ nínú ilé ah. àmọ́ ẹ máa mú lọ dáàdì ẹjọ ẹ gbà. ààrẹ má wọrí. ẹjọ ẹ gbowó yìí. ẹ ìbùkún tẹ rí gbà abayín kalẹ̀ ìwòsàn yẹn abayín kalẹ̀. àmín o. ẹ ṣé o ẹ ṣé o ẹ káàbọ̀ o. májẹ̀mú gbómi yèyí ìwọ̀nù ilé. bàbá o bàbá jígbọ̀nà bàbá ẹ kú lé o. ó ti dé. bẹ́ẹ̀ ni bàbá. Ah. bàbá ọkùnrin bó o lọ. bàbá ọ̀rọ̀ rí bá ṣe rò ó. Ah. ẹ bó o lórí. bàbá ó yà mí lẹ́nu kò gbowó lọ́wọ́ mi gbá o. kò gbá. kò gbá lọ́wọ́ mi ò ń yarí ni. Ah. okùn tá a dẹ fàparò agilintí ló mú. erin mojú erin ò gbábẹ̀. Ah! irú ọkùnrin wo ni ewúlé ọlọ́run. kódà. Ah, mi ìmọ̀bi tó ti tọ́ ti rí agbára tiwọn. kódà àjọ tẹsẹ̀ bọ́ọ̀lù ìwọ máa lọ ọba mi kó owó. Ah, máa bá ìyẹn àti owó. ọmọ ah. gbàlejò ọ̀ràn ọ gbọ́dọ̀ gbowó ìsúnlé bá ń kó. Please subscribe ẹ mo kí gbogbo wa kú pàdé ẹ mo nínú mi dùn pé a dẹ̀ pè wá àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìgbìmọ̀ ẹgbẹ́ kan lágbègbè yìí inú mi dùn gan ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe gan hmm. ẹ ẹ n tí mo torí ẹ pè wá ó ní nípa àjọ̀dún ọdún kẹwàá kan ní agbègbè yìí hmm, hmm, ẹ n tí a bá ṣe tí gbogbo yóò tún fi dùn ju tàtẹ̀yìnwá lọ ó ní mo torí ẹ̀ pé àwa ìgbìmọ̀ sí. personal mo kí wa pé a kó pàdé o hmm. lórúkọ jésù kristi pàdé yóò ní bàjẹ́ àmín àmín ẹ̀ tí ó bàjẹ́ ọlọ́run ò ní jẹ́ ó wá bí àmín jésù gbogbo láti mọ̀ pé láìsí tàgírì ọwọ́ òwú hmm. àjọ̀dún tá a bá ti tí ó dùn tí kẹ́kẹ́ ó kàn sí tí ó dùn tí ó lárin ni tí ó sì rẹ̀mú rẹ̀mú rẹ̀mú rẹ̀mú a mọ̀ pé àjọ̀dún náà ò nílò owó hmm. bẹ́ẹ̀ ni a nílò owó mm. bá a sì rí owó mm. mm. akáwá gbìyànjú kárí pé a buwó fún ọmọ ìjọ kọ̀ọ̀kan lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ lọ́gbàtọ́gbà kan buwó gidi fún wọn owó ńlá ká bù fún wọn ẹ̀rí pàtó ọdún wọn dùn gidi gan kí wọ́n ru owó wá wọ́n kí wọ́n rù wá ni gbogbo àwọn ọkùnrin lè dá ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá àwọn obìnrin wa ẹgbẹ̀rún márùn márùn àwọn ọmọdé kankan ẹgbẹ̀rún méjì méjì <laughs> àbí pásítọ̀ kẹlẹ́sì. ó pàtó délé o kárí o eh, kárí o eh, kárí. ẹ ẹ ẹ jẹ́ ká ní sùúrù ẹ̀yin eh? pásítọ̀ mo wò pé owó yẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ ni ìdí ni wípé ah, ẹgbẹ̀rún mẹ́wàá ọkùnrin ẹgbẹ̀rún márùn-ún obìnrin ẹ wá láwọn ọmọdé àwọn kan máa sọ ẹgbẹ̀rún méjì méjì. Ah, bẹ́ẹ̀ ni. ẹ ní sùúrù o. Hmm. wọlé ṣé ìwọ nìkan ni ṣé o fi pípẹ́ ṣe ẹ́ ni o tètè dérí lájọ ọjà ayé rẹ. Eh, eh, ẹ ẹ pásítọ̀ Délé ẹjọ ẹ jẹ́ ká ní sùúrù kíni ẹ jẹ́ ká ní sùúrù fún ọ ẹ gbọ́ mi o kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe nù wa o ah. bẹ́ẹ̀ ni pàápàá jùlọ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá lọ ń bá fún àmọ̀ràn. pásítọ̀ Nathan ọ̀rọ̀ burúkú ò lẹ́ sọ́ngòrò ẹnu ìná ẹni táwọn èèyàn lọ ń bá ṣé ìfàmì ọlọ́wọ́ sí lórí ìtura náà ni sáwa náà ò ní pè lórí ni ẹ sọ pé ó lálejò kan ó ṣe kinní kan àwa gán ti ṣe ìyanu bó ṣe ń ṣe. ẹ jọ ẹ má bínú ẹ ní sùúrù ṣé ẹ rí kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe o bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó lè ṣàṣe pàápàá jùlọ àwọn tó bá tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn wọ́n máa ń wá fún sọ́dọ̀ wọn fún ìgbaninímọ̀ràn tàbí fàdúrà bíi wòlíì yìí ṣó ti yé yín mm-hmm. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú wọn. pásítọ̀ Nathan ẹ wo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ń gbòòrò ẹnu ẹ dúná sọ́dọ̀ wọn ò pé àwa ni ṣé fún àmì ìrọ̀lọ́yìn ọlọ́run ò sí lórí wa ni ó gbàlejò sáwọn òṣìṣẹ́ ìyanu bó ṣe ń ṣe ni ẹ ó lálejò ó ṣe gbá ó ṣàwo ṣé torí ẹni òfin àyè tiwa báyìí irú rẹ dáradára wo lélẹyìí tí wọn jẹ kókè tó fẹ́ mọ ṣe mi ò what is this nonsense. ẹ má bínú ẹ má bínú irú rẹ ò ní wáyé mọ́. ó yá máa wáyé wọn ni o tí èèwọ̀ nìkan ní gbogbo gbà èèyàn náà làwa táwa ń bì a lè máa dúró dè ní gbogbo gbà. ẹ wọn ti ẹ má bínú wọn ti bẹ̀rẹ̀ pé ká má bínú ẹ jẹ́ ká dáríjì wọn ẹ jẹ́ ká dáríjì wọn gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ nípa ti ọ̀rọ̀ ti àjọ̀dún ẹ wo èmi á mú wá gẹ́gẹ́ bí àbá àtìmọ̀ràn tí màá dẹ́fẹ̀ ká gbà wọlé wípé ẹ jẹ́ kó ní kálukú kó ṣe bágbá rẹ̀ bá ṣe mọ́. gbogbo wa náà la mọ bí ìlú ṣe rí ìnira ti pọ̀ jù ẹ tún má jẹ́ ká fìnira kún ìnira fáwọn èèyàn fún àwọn èèyàn ká má fi kún ìnira fáwọn èèyàn hmm. ẹ wo ẹ jẹ́ kí wọ́n ṣe bágbára wọn bá ṣe mọ́ màá kàn rọ̀ wá gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ ìgbìmọ̀ wípé kí a lọ ká lọ bá àwọn pastors ẹgbẹ́ wa náà tí wọ́n wà lórí ìjọ wípé ká sọ fún wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí máa dá owó àjọ̀dún kí wọ́n sọ fáwọn ọmọ ìjọ wọn bẹ̀rẹ̀ sí máa dówó àjọ̀dún ó ṣeé ṣe kọ́lọ̀ ń gbé bó ṣe ń ṣe dé gan kówó tó wọlé kó tún pọ̀ ju iye tá a lérò lọ mm-hmm. ṣé mọ̀ ẹ má jẹ́ ká fara ní ẹnì ìlú ti ní ó ti fara ní àwọn èèyàn ìtura ló yẹ káwa àránṣẹ́ ọlọ́run ká bù sí ṣó ti á dára fún wa lágbára ọlọ́run. Mm, àmì pàṣánátà. torí àjọ̀dún máa lọ ní o àjọ̀dún á tán ṣó ti yé yín so ìyẹn ni mo fẹ́ ká rò. pàṣánátà mo gbọ́ gbogbo nǹkan tó yẹ sọ pátápátá o ṣùgbọ́n ẹ rántí pé owó ni kẹ̀kẹ́ ìrere. o ah, ah. ní ká mọ̀ fún ilẹ̀ ah. ká mọ̀ sí kankan nísìnyí ẹ rántí pé ìkájọ̀dún tó lè dùn kí gbọ́ngbọ́n tó lè kán sí kó tó dùn kó tó lárinrin ah ẹ mọ̀ pé owó ṣe kókó ń bẹ̀ ṣùgbọ́n mo ti gbọ́ nǹkan tẹ́ sọ o. Hmm, hmm. ẹ jẹ́ ká mú pàdé wá sí ìdánidúró ẹ jẹ́ kí pásítọ̀ Caleb kí wọ́n gbàdúrà fún wa. Hmm, ẹ jáwọ́ ẹ̀rọ. ó kọ Jésù. àmín Jésù. ń bá àwọn àbáwọn mu. ṣé eré lomi ìbí báyìí ẹ̀yin náà mo bá wí ẹ dúró. ẹ ah. dúró à. kí ló ṣe kí ló ṣẹlẹ̀. ẹ padà sílé. Ah. ká padà sílé ṣó wàá ó kè ṣá ta ló wà ní tó ń sọ ẹ kàn padà sílé talele ìfúnṣọ gbàmí talele. kò yé mi náà ká àti ẹ mọ́rùn kẹta fẹ́ sọ sílẹ̀ báyìí ẹ̀lú ọmọ kékeré aṣọ náà kí ló ṣẹlẹ̀ kí ló dé kí la gbọ́. ẹ̀yin méjèèjì ẹ̀yin méjèèjì mo ti mọ yín mo ti ka yín mo rí wípé ẹ fẹ́ lọ bà ayé ọmọbìnrin tí ò tí ì mọ ọkọ rẹ rí jẹ́ ẹ tètè padà kí ẹ wọ́n bá kábàámọ̀ ìgbésẹ̀ tí ẹ fẹ́ gbé yìí. báwo ló ṣe mọ̀. kò sí ohun kan tó ṣókùnkùn sí ọlọ́run ẹ má ṣe ohun tí ẹ ń gbèrò láti ṣe ẹ padà sílé o ẹ padà sílé. gbẹnu ẹ sàn jọ kí ló ń ṣe ẹ ká padà sílé ó dẹ gbé wa ká padà sílé ó bàjẹ́ gan ó bàjẹ́ ṣé àwọn àánú ẹgbẹ́ tó ń pàṣẹ fún wa pé ká padà sílé ó lágbàǹlé àbí ń ṣọjọ́ ká máa lọ ilé ò gbádùn jọ kí ká máa lọ. ẹ ń bọ sùn ó dà pé mi nílé lẹ́mọ́ màá ní láti padà sílé. kí ló ń ṣe ẹ Fúnṣọ́ kí ló ń ṣe ẹ ṣé eléyìí ló fẹ́ máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ ni à. ó yẹ kí wọn náà ronú náà wọn náà gbọ́ nǹkan tó sọ ok báwo ló ṣe mọ ibi tá à ń lọ àti pé báwo ló ṣe mọ nǹkan tá a fẹ́ lọ ṣe gangan gangan àgá i think na o àdánkọ mọ. kí ló máa ń ṣe ẹ ló máa ń ṣe mi bọ̀rọ̀ bá kí ló o ti lọ nìyẹn Fúnṣọ́ sórí nǹkan tó cause báyìí. wá sórí mo máa mo máa jẹ́ kó mọ̀ mo dẹ̀ máa lọ ibi tí mò ń sọ yẹn máa lọ bẹ̀ yẹn máa dé nǹkan kan ò dẹ̀ ní ṣe mí tí wọ́n bá dẹ̀ wá ṣẹlẹ̀ ń bẹ̀ wàá rí pé ìwọ ló máa jìyà ẹ̀ ọ̀yà kó ṣì kúrò wájú mi. padà padà sílé. kúrò wájú mi. ọ̀dà ah, padà kọ̀ padà. ajá tí ó sùn kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. kí ló máa ń ṣe pásítọ̀ Nathan yìí náà every time yóò dẹ̀ mọ gbé wòlíì ọlọ́run yóò mọ gbélé wa lórí tí ẹ̀gán ti fẹ́ pọ̀ jù gan ta ló yàn lọ́gàá wa gan ná. <laughs> ẹ̀yin náà ti rí ẹ̀yin náà ti rí mo fi gbogbo ọkàn mi àti ẹ̀mí mi kórìíra arákùnrin wòlíì wòlíì ọlọ́run yẹn ṣé òun nìkan ni. Ah! òkìkí ẹ ti wá ń kan káàkiri báyìí gbogbo ibi kíbi náà ti ń pè báyìí nísìnyí wọn mọ̀ fẹ́ ránṣẹ́ wa náà mọ́ báyìí káwọn mọ̀ dání ìgbàgbé. Hmm. ó dájú wípé pásítọ̀ Nathan nífẹ̀ẹ́ wòlíì yẹn gidi gan-an a dẹ̀ ní láti tètè wá nǹkan ṣe sí tẹ́pẹ́ àti pásítọ̀ Nathan àti aráàlú wọn á kórìíra rẹ̀ otherwise. Ah. sir. Ah, ẹ káàsán o. Yes, sir. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn ni wòlíì Ọlọ́run. Èmi ni wòlíì Ọlọ́run, oh. wòlíì tí ó dúró lórí òtítọ́ hmm. àti ìwà mímọ́. Nítorí pé òtítọ́ àti ìwà mímọ́ j'agbára lọ. Okay, um, ẹ wo mo ti ń long àti rí yín láti jọ́ ọjọ́ yìí and mo fẹ́ kí ẹ ṣàtọ́nà mi nínú ọ̀rọ̀ Ọlọ́run torí èmi náà fẹ́ gbóná nínú Olúwa ó fẹ́ gbóná dáadáa ìdí nìyẹn tí mo fi tọ̀ yín wá. ẹ fẹ́ gbóná nínú ọlọ́run. bẹ́ẹ̀ ni. kí ẹ wá ní kí ẹ wá bá mi láti wọ kí ni kí n bá yín ṣe. mo fẹ́ kí ẹ jẹ́ atọ́nà mi nínú ọ̀rọ̀ ọlọ́run. Um, bíi bàbá fún ọ. bẹ́ẹ̀ ni ẹ ti gbà. etí àwọn eléèbó máa ń pè ní mẹ́ńtọ̀. mẹ́ńtọ̀ exactly. <laughs> è, è, è Yuku. È, oh. oh, thank you. Ah, mi odia. Ah. Mm. Mm. Mm. Thank you. wọlé ṣe kò sí o. ara kò sí nǹkan kan. jésù kristi ni olúwa. bẹ́ẹ̀ ni àtolùgbàlà. gbogbo ohun tẹ́ ẹ sọ òun ó da àmọ́ lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ni mo kọ́kọ́ gbúdọ̀ gbàdúrà láti béèrè ìtọ́ni lọ́wọ́ ọlọ́run bí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀. <laughs> of course mo máa fẹ́ bẹ́ẹ̀. mo gbàdúrà pé ọlọ́run ṣó fẹ́ bẹ́ẹ̀ o ẹlẹ́ẹ̀kejì ni pé kí n tiẹ̀ tó ní n ó tiẹ̀ bọ́lọ́run sọ àbí gbàdúrà fọlọ́run e, e, ó ní àwọn nǹkan kan tèmi gan gbúdọ̀ kọ́kọ́ sọ tó jẹ́ wípé tíyẹn bá ṣì wà níbẹ̀ mo lè má lè ṣe tí ẹ fẹ́ ìkíní ni pé ìmúra yín yín èmi ò fọwọ́ sí èmi ò fọwọ́ sí bí ó lè ṣe pé ẹ fẹ́ ẹ fẹ́ ẹ fẹ́ jiná nu Jésù ẹ kún gbogbo ètè gbogbo ètè tẹ́ ẹ kún báyìí nísìn afẹ́ màríra wa nú ètè yẹn ẹ wo ojú yín bó ṣe bó ṣe dúdú ẹ wo ìkíní tẹ gbé sí wíìlì ẹ wo ẹ wo ibi tí gbogbo ọwọ́ ẹ wo bẹ ṣe kún ẹsẹ̀ ń dúdú ẹ wo ibi tí skẹ́ẹ̀tì yín dé ah, èmi ò lè èmi ò lè ah, fọwọ́ sí àwọn kan báwọn àwọn ìmúra báwọn ìmúra jésìbẹ́lì ni. Ah, no not at all wòlíì fashion ló máa ń pè é and of course àwọn pastors ìyàwó pastors wa wọ́n máa ń wọrú ẹ̀ and even ní church mi wọ́n máa ń wọ̀ there is nothing wrong with it <laughs> fashion ni. èmi ò pé n tó ń ṣe àbí táwọn pastor yìí ń ṣe é burú o oníkálukú ló mọ ọlọ́run tó gbà oh. wòlíì ọlọ́run lèmi so ti yọ ní ìsìn olúkálùkù ló mọ ohun tó gbà lọ́dọ̀ tèmi èmi ò fọwọ́ sí ah. èmi ò fọwọ́ sí ní tí àwọn èèyàn ń kùn sétè èmi ò fọwọ́ sí kéèyàn wọ aṣọ kó má dé kókósẹ̀ ara rẹ̀ kó má fagídí jókòó má ṣe má fọwọ́ bò bó ti fọwọ́ bò <laughs> èmi ò fọwọ́ sí pé <laughs> um. kéèyàn máa wọ òbí táṣọ dé nìsín. oh off shoulder ló máa ń pè off shoulder. wá gbọ́ mi dáadáa yàtọ̀ sí pé mo fẹ́ bá ọlọ́run sọ̀rọ̀ irú ẹ̀ yìí ò ṣe fi ṣe ọmọ fún wòlíì nítorí pé béèyàn bá fi irú ẹ̀ ṣe ọmọ fún wòlíì ó ṣe é ṣe kó gbé wòlíì ṣubú. ó ẹ̀ lè ṣe bó ṣe bẹ́ẹ̀ lẹ́dúró ní so nítorí náà nítorí náà mi ò fọwọ́ sí i tó bá jẹ́ pé ọlọ́run bá fọwọ́ sí i tó sì jẹ́ pé ọlọ́run sọ pé kó rí bẹ́ẹ̀ àwọn nǹkan tí mo sọ yẹn ló lọ yí padà pátápátá. ó dá wòlíì and to be sincere mo wá kí n lè jẹ́ ọmọ sí yín ni kí n submit ni but tó bá ti jẹ́ pé ẹ gbogbo dressing i am ready to change ma ma change. kọ́kọ́ lọ yí àwọn ìyẹn padà náà kó o múra bí ọmọ sí òní gangan kó ìmúra rẹ kó jọ tọmọ ọlọ́run kó má jọ tàwọn ọmọ ayé ìgbà náà àláwàá mọ̀ bóyá ẹni tó béèrè òun yóò ṣe é ṣe àbí ò ṣe é ṣe. ó ṣàwọn ti gbọ́. kí lorúkọ rẹ. Rose lorúkọ mi. Rose. Bẹ́ẹ̀ni sá. Ǹlẹ́ o, yóò dáa fún ọ. Àmì Okay, I'd love to be on my way now, sir. Faramọ́ Ọlọ́run bàbá lọ́la, mo faramọ́ Ọlọ́run àpọ́stẹ̀lì, ọ̀nà yẹ̀yí ẹni. wọlé wọlé ẹ ká sọ o. Vic ojú mi Vic Victoria Victoria ojú Victoria wọ́n ló fọlábalẹ̀ fún mi tó bẹ́ẹ̀ kú wọ́n fún mi ní mi ní fipá bẹ́ẹ̀ ṣe é Victoria jọ̀ọ́ ṣàánú mi Victoria bàbí bàbí Victoria Victoria Victoria Victoria o má bínú má bínú ṣàánú Victoria ṣàánú Victoria Victoria ah ah. Hey, hey, Victoria, Victoria, Victoria Victoria, Victoria. Victoria wojú mi Victoria wojú mi Victoria Victoria ha. ọmọ ọ̀nà náyè lásán ọ̀rọ̀ máyè kan tẹ̀síwá sùn láàrin máyè lè fún ẹ̀ lápá tẹ́ńṣọ̀n. Ọ̀ṣun. Ọ̀ṣun. Ọ̀ṣun kí ló ṣẹlẹ̀ ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ sí kò sí mọ̀? Ojú mi ah, ojú mi ò kọ́ rẹ̀ ojú mi kọ́ rẹ̀ báyìí ni. Àbálẹ̀ kí ló ń ṣe ẹ́? Ẹ̀ báwo ni ìròyìn kí làdúgbò yìí? Victoria ah, Victoria tàṣẹ fẹ́ lọ bálẹ̀ nǹkan yẹn. Farabalẹ̀ kí ló ń ṣe náà? Ah, mi ò padà lọ mi ò padà lọ wọn ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe tí ọmọ yẹn ṣe sọ pé ká má lọ ọmọ yẹn tí wọ́n padà yẹn òní wà wò pé ah, má jẹ́ kí n lọ má jẹ́ kí n lọ ọmọ wá sọ pé pé kí n lọ lọ́wọ́ bọ̀ mo ṣe lọ́wọ́ bọ̀ nìyẹn bí bọ́ọ̀mù ti bọ̀. òun gbọ́n bó ṣe ń ṣe ọ̀rẹ́ gan tà sí kí ló ṣẹlẹ̀. Ah, òun ò tà sí ẹ̀gbọ́n mo ti fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ọmọ ọmọ ọmọ kékeré tó dára dúró lẹ́ǹkan ọmọ burúkú yẹn ṣé ṣé o mọ̀ májẹ̀mú ni ọmọ wòlé ọlọ́run ṣó o mọ̀ ni. ẹ ṣé kò ṣe ìwòlíì tó ṣẹ̀ṣẹ̀ dé sí agbègbè wa. exactly. mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe ìsọjí kan láìpẹ́ ṣé ogbó ń pa ẹ̀. ó dà pọ́sẹ̀ tó ń bọ̀ ni bọ̀ èyí tó ń gbọ́n yìí jẹ́ ká lọ jẹun ibi ń pa mí ká jọ lọ jẹun bí ààrẹ tẹ̀ máa balẹ̀. ó lọ jẹun báyìí lọ jẹun báyìí lọ jẹun màá mi ò tí ì jẹun báyìí. o ṣọ́ọ̀bù wa òkè. mo wà òkè kò sí wọn tó ṣe mí. já ah, lọ nà ó. Ah, o ti fẹ́ lọ jẹun bẹ́ẹ̀ ó dàbọ̀. Ah, tu me vas, tu me vas, tu me vas, tu me vas. gégégé o sórí mo fi jẹ́ ọlọ́pàá kó gé ah, kìnìún jíjẹ́ ibo ni bíléèdì wá ibo ni bíléèdì wá. Faramọ́ Ọlọ́run bàbá lọ́la, ó faramọ́ Ọlọ́run àpọ́stélì, ọ̀nà yẹ̀yí ẹni ó faramọ́ Ọlọ́run bàbá lọ́la bá mi ta ní obìnrin tó ń lọ lọ́ọ̀kan. Rose ọ̀kan lára àwọn ọmọ tó lóun fẹ́ fẹ́ máa mọ̀ sí nípa ọlọ́run ní àwọn ọmọ síónì téèyàn ọ̀rọ̀ ọlọ́run ń bọ̀ ni. bàbá mi kílẹ̀ ti jẹ báyìí. kò sí nǹkan kan. mo ti sọ fún ọmọ burúkú má jẹun yẹn wípé nǹkan kan bá ṣẹlẹ̀ ìwọ̀n àtẹ̀bí ẹ̀ ló máa jìyà ẹ̀. láwo dídákẹ́ rọ́rọ́ ọjà ló láwo èrò pìtìpìtì ọ̀sánpọ̀ kanrin awáyé àjẹ́ jìn dúdú jìn dúdú awọ àwọn àgbà. tó yọ wọn lẹ́nu àwọn tó ń yọ mí lẹ́nu bàbá yọ wọn lẹ́nu ọlọ́run má jẹ̀mọ́ ìjàmíjà ìjàmíjà gbogbo àwọn ohun tó ń dúnkòkò mọ́ mi pa wọ́n lẹ́nu mọ́ gbèjàmíjà pa wọ́n lẹ́nu mọ́. ikú ní ń bẹ lọ́nà tọ̀ egúnnugún ní pabọ sálú ayé àkàlàmọ̀gbò ní gbẹ́bọ̀ sálẹ̀ ọ̀run èyí ẹ̀yẹ ayé bá wí lẹ́gbẹ̀ ọ̀run gbà wòlíì ọlọ́run gbogbo ọ̀tá lọ́tún lọ́sì nínú ilé ọ̀tá iṣẹ́ ìránṣẹ́ olúwa dójú tì wọ́n olúwa dójú. èmàtú èmàjọ èmẹ́ni ni ọgbọdọ gbọ́dọ̀ èyí tí mo wí lónìí ọyá arọ̀mọ́rọ̀mọ́ wòlíì ọlọ́run o ìgbéròrò làrá ké wọlé ìgbéròrò. Ah. Ah. <laughs> ẹ mọ̀ kú sẹ́ẹ̀. ẹkùṣẹ́ ẹ̀kọ ẹ sì fi ọbẹ̀ sí. <laughs> ètùtù ni wọ́n ń pelé yìí. ètùtù. irú ọkùnrin wo yìí. nígbà tí àwọn ọ̀tá mi àní àwọn èèyàn búburú àti àwọn àwọn abínúkù mi tí wọ́n kóra wọn jọ pọ̀ láti jẹun ara mi wọ́n wulẹ̀ wọ́n ṣubú ni. èèwọ̀ ẹnìkan ìgbọ́gbìn èèrà wọn ìgbọ́yà kátá ọlọ́yún bẹ̀rẹ̀ bá a bá yí ọmọ rí odó àfìdí ẹ̀ tilẹ̀ àṣìbalẹ̀ ti gbẹ́gi àrìbalẹ̀ ntòdìdẹ̀ ọ̀gángan báyìí lálákẹ́ sọ́gi ah. èèwọ̀. èyí ah. orin dáfídì Eh, orí karùn-ún ó lé ní ọgbọ̀n eh, ó ní olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí fi ìjà fún àwọn tí ń bá mi jà ó ní dé àṣà òun àpáta mi ó ní kó wá dìde fún ìrànlọ́wọ́ mi fa ọkọ̀ yọ pẹ̀lú kí o sì dènà àwọn tí ń ṣe inúnibíni sí mi wí fún ọkàn mi pé èmi ní ìgbàlà rẹ. kí wọn kí ó dààmú kí a sì tú àwọn tí ń wá ọkàn mi lójijì kí a tú wọn lójijì kí a sì mú wọn padà kí a sì dààmú àwọn tí ń gbèrò ìpalára mi kí wọn kí ó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́ kí áńgẹ́lì olúwa kí ó máa lé wọn kí ọ̀nà wọn kí ó ṣókùnkùn kí ó má sì yọ kí áńgẹ́lì olúwa kí ó sì máa lépa wọn nítorí pé àìnídìí ní àìnídìí ni wọ́n ń de àwọn wọn sílẹ̀ fún mi kò sí tí mo ṣe fún wọn wọ́n wa ihò sílẹ̀ fún ọkàn mi ní àìnídìí ìdájọ́ yẹn wá rèé o kí ìparun kí ó wá sí orí wọn ní òjijì àwọn rẹ̀ tí ó dẹ kí ó mú òun fúnra rẹ̀ ìparun náà ni kí o ṣubú sí i ọgbọ́ gbogbo ohun tí mo kà yìí mo mọ̀ọ́mọ̀ sí bíbélì kí n lè kà sí ọ létí o lè mọ ti ń kà á mo ti wá sọ ń sìn ó yá sọ pé àmín à. ẹnìkan èyí gbọ́ búburú lẹ́nu àwọ̀ rẹ̀ wọ́n ìgbọ́ lẹ́nu mo pa ọ níṣẹ́ mo ò dá lábàá o sọ pé àmì sọ́ra rẹ torí kò sí tí mo ṣe fún yín bó o bá fẹ́ kí ọlọ́run kó fi ẹran ara rẹ bọ̀ tí o sì fẹ́ kí ọlọ́run jẹ́ kó mu ẹ̀jẹ̀ ara rẹ lámuyó ẹ fi mí lẹ̀ wòlíì ọlọ́run lèmi mo dúró sídìí òtítọ́ àti ìwà mímọ́ nítorí pé òtítọ́ àti ìwà mímọ́ báyìí méjèèjì ju agbára lọ. Eh? Ah. Ah, ẹ̀yin rún mọ́lẹ̀ mo tẹ́ ẹ̀ Ah. ṣe kó bá yín nìyẹn ẹ wò bó ṣe ń wò àwọn bí ọpọlọ àtẹmọ rẹ. ara rẹ ni ó kò bá <laughs> eh, ìwé òwe ti sọ ní bíbélì ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ kẹjọ ó ní ayọ̀ olódodo kò nínú ibi hmm. bẹ́ẹ̀ sì ni èèyàn burúkú á bọ́ sípò rẹ̀ bẹ́ẹ̀ ni eh, eh, níwọ̀n ìgbà tí n bá ti tẹ̀lé òfin Ọlọ́run kò sí ti ẹnì kankan lè fi mí ṣe. arákùnrin yìí ò mọ̀ wípé ọlọ́run mo ń gbèjà wọn tirẹ̀ mo sì wí fún yín lọ́jọ́ náà o. Hmm. ọjọ́ gbogbo tó le ọjọ́ kan tó lóhun ọwọ́ pálábá rẹ ti ṣẹ́gi báyìí. ìjọ iṣẹ́ ìṣòro láti bi ẹ̀jà ìgbọràn àìgbọràn wa ló ń wo bímọ ìfipábánilòpọ̀ ló fi bímọ ìyẹn náà tún lóyún nígbà yẹn náà tún lóyún ẹ̀yẹ bímọ ọmọ tó ń bí ìpànìyàn ló ń jẹ́ nígbà yẹn náà tó lóyún tóun tó bímọ mm, òun bímọ àìgbọràn bí ẹ̀ṣọ́ ṣe ń bí ẹ̀ṣọ́ inú fi da kéèyàn máa gbégbé sí ayé tó fògbó bọ́nà èmi ló fẹ́ kó bá èmi ló fẹ́ kó bá. wọlé lọ bí tẹ́tẹ́ní èmi ló fẹ́ kó bá ló fẹ́ kó bá mi. Ah tí n bá gbọ́ iṣẹ́ èṣù lẹ́nu ẹ̀ níbẹ̀ màá gbá ojú ẹ̀ ọlọ́pàá ẹ mú ẹ mú lọ ẹ mú lọ ẹ lọ mú èdè kọ́ mo pa ẹ ní kó ni mo pa ẹ. ẹ má bínú wòlíì ó mọ̀ pé ó le ju ẹnu mi lọ ìbéèrè ńlá kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín. kí ni yẹn. ìyàwó yín kọ́ ṣé wọ́n rìnrìn àjò ni níbo ná wà? Àbí ṣé ẹ̀ níyàwó ni? Hmm, ìbéèrè ńlá lo béèrè. Um, ìyàwó mi kú níbi ọdún díẹ̀ sẹ́yìn. Hmm, ó ṣaláìsí. Ìyá. Ṣùgbọ́n ó máa jẹ́ mo ṣì kéré. A ti rí pé ẹ̀yin gan-an náà ẹ ṣì kéré kí ló dé fi fẹ́ yàwó mi. látìgbà tí ìyàwó mi ti kú náà ni ẹ̀yìn ó ti kó àwa nìkan lọ́wọ́ ọlọ́run lójúmọ́ náà ni mo máa ń ṣe àárò rẹ̀ nítorí ààyè ẹ̀yọ́lẹ̀ nínú ilé yìí àti nínú iṣẹ́ ìrànṣẹ́ ṣùgbọ́n mi ò tí ì rí obìnrin kankan bí ìyàwó mi Hmm. àyàfi ìwọ tó tún tó tún wá bí tó sì jẹ́ ẹni tó máa ń kóni mọ́ra gan. ṣé wòlíì farada kú faradà wọ́n ṣèlérí pé màmá wá sọ́dọ̀ yín nígbàkúgbà. Hmm. Ah! ọmọ ló jẹ́ sí mi ọmọ ló jẹ́ sí mi ilẹ̀kùn mi ṣí gbogbo tó bá fẹ́ wá náà ló lè wá ọmọ ọmọ ló jẹ́ sí mi nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ọmọ ló jẹ́ sí mi olùwà. ẹ ṣe sá wòlíì ẹ lágbára gidi gan o tí wọ́n bá gbé òkú dọ́dọ̀ yín ó máa jí dìde ọlọ́run lẹ ń lò yín gan kí làṣírí agbára yín torí mo mọ̀ wípé ènìyàn lásán ò lè ṣe irú nǹkan tẹ́ ń ṣe yìí ẹ sọ àṣírí agbára yín fún mi. ìbùkún ni fún àwọn ẹni tí ó pé ní ọ̀nà rẹ̀ tí ń rìn nínú òfin Olúwa. Ìbùkún ni fún àwọn tí ń pa ère rẹ̀ mọ́, tí sì ń wá tí sì ń wá a kiri tinútinú gbogbo. Pé ẹ má ṣe fi ọwọ́ kan ẹnu àlùmọ́ọ́rọ̀ mi kí ẹ má sì ṣe àwọn wòlíì yìí. ẹni tí ẹ kúṣẹ́ ẹ jọ wòlíì ọlọ́run béèrè. ẹ má bínú wọn ò ní lè gbàlejò kankan báyìí. Ah, ẹ dákun ẹ jọ ó ṣe pàtàkì kí irú wọn lónìí ẹ jọ. àṣẹ tí wọ́n fún mi nìyẹn. Ah. ó dà kò burú má padà wá ẹ ṣe. arábìnrin ẹ má ṣe fi ọkọ yín sílẹ̀ nítorí ìṣòro tí ẹ ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ sì máa tẹ̀lé ìmọ̀ràn àwọn ọ̀rẹ́ yín torí èròǹgbà èṣù ni. àlàáfíà ni fún yín ẹ lè máa lọ mà. mo fara mọ́ ọlọ́run bàbá lọ́la mo fara mọ́ ọlọ́run àpọ́stélì ọ̀nà yẹ̀yí yẹn mi ò mo fara mọ́ ọlọ́run bàbá lọ́la. kékeré agbára mi. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àṣírí agbára mi ló béèrè yìí ó nira láti láti sọ because kò sí ẹnì kankan tí ó mọ ọ̀rọ̀ tó ń béèrè yìí ọ̀rọ̀ àṣírí ni ọ̀rọ̀ àjọsọ ni láàrin èmi àti Ọlọ́run. Hmm. ọ̀rọ̀ yìí le ju bí mo ṣe rò ó lọ ṣé àṣírí ńlá ni. ó le tó bẹ̀rẹ̀ yẹn lè agbára mi ni májẹ̀mú ni hmm, hmm. ó ní àwọn nǹkan kan tí mo gbúdọ̀ máa ṣe téèbù pè ní consecration ah. ọ̀rọ̀ ṣe ni láàrin mi àti ọlọ́run. àpáta lọkùnrin náà ó dẹ̀ nira láti fọ̀ <laughs> kódà gan-an o sọ àṣírí rẹ̀ fún mi ó mú un le kòkòkò ni. Rose o gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti mú wọlé Ọlọ́run balẹ̀. ẹ̀yin ẹ fọkọ ara yín balẹ̀ gbogbo ohun tó bá gbà la máa fún un. <laughs> ẹ̀yin ìyá mi o àrògbà sọmọ balẹ̀ ẹ ṣàánú mi àgbà yín àmọ́ gbọ́dọ̀ wà lọ́jà àkórí ọmọ tuntun mi ọwọ́ ẹ gbà o ìlú ti dàrú o. <laughs> orí ọ̀kẹ́rẹ́ méje ike abuké méje gbogbo ẹ mọ mọ. ọlẹ̀ inú erin méje àtọlẹ̀ inú aláboyún méje kí ló fẹ́. ẹ̀yin ìyá kò sí nǹkan kan ọ̀hún tó wà láyé yìí tẹ́ bá bèrè tí wọ́n ní ṣe fún yín àní kẹ́ ẹ ràn án lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí di sẹ́ẹ̀ ẹ tiẹ̀ kọjú. wo wọ́n fi ọ̀pá pọ̀lọpọ̀ lọ pé jù kí ló bá wá gan sí àgò. ẹ ṣeun o ọ̀rọ̀ arákùnrin wòlíì kan ni o ó ti wá gbègbè yìí wá kí ló sì dáṣẹ́ wá gbègbè yìí sí ni ìlú ti dàrú afẹ́fẹ́ ti yí padà wàhálà ti dé báwo ṣègùn òbílẹ̀ bàbá sóògùn ewé ọ̀jẹ́ bàbá rúbọ ẹbọ òru o kò sì sọ́nà kankan tí wọn ò ti gbà láti gbẹ̀mí rẹ̀ ẹ̀yin ìyá ẹ̀mí rí ọ̀bọ ọlágídí okùn ẹ̀mí rẹ̀ yí. àbálàjọ tó fi róúnjẹ gbé wá fáwọn àyà mú ọba mi ni. ó ti bà ń tòótọ́ àmọ́ wá bà ní kò bàjẹ́ ó ti ṣe tó ń bi tó déhùn tó wá rí àwa àyà á wá àkànṣe sí i lọ fọkàrà rẹ balẹ̀. ẹ ṣeun á wá àkànṣe sí i. ẹ ṣeun mo ti mọ̀ pé wíwá mi sì hàn yín ìrú ayọ̀ ni wọ́n bá padà. bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ ṣeun ọ lè mọ lọ ẹ ṣeun. ọmọ májẹ̀mú májẹ̀mú níbo ló tún gbà lọ báyìí. májẹ̀mú. ta ló gbé òróró tí mo gbé sínú ilé òróró tá a máa fi ń gbàdúrà ta ló gbé kúrò nílé. mi ò gbóróró kankan. má jẹun wojú rẹ o ó ah, ah, mọ bí òróró yẹn ṣe ṣe kókó ṣé òróró wa wù yẹ ló wá fòkùnù lé ni. àmì ò gbóróró kankan. ò gbóróró kankan má jẹun bá ẹ jà o ẹ káàsán wòlíì. káàsán. bàbá ah, mi ah. ṣé kìí ṣe òwò bó ti ẹ̀ ń wá nù. Ah, ó fẹ́ jọ o. Oh, oh, báwo ni òróró ìṣedọ́dọ̀ ẹ. Um, òróró ìyá àbí the last time tí mo wá sọ́dọ̀ yín ni mo gbé e mo fẹ́ máa fi ṣe para ni. <laughs> arábìnrin kí ló dé tí ọwọ́ yín ò ṣe kí n dúró báyìí èmi rò pé nǹkan tó bá ti ní mu ni wàá mú náà èwo ni nǹkan tí èèyàn bá tiẹ̀ ti sọ pé ẹ mú báyìí ẹ̀ dẹ̀ mọ́ mú. Ah. májèmọ ní sùúrù ah, kí ló ń ṣe ẹ́ ìyẹn ò kí ń bá àgbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. exactly. Mm-hmm. exactly kọ́ o ẹ̀rọ òsì wọlé. Ah, ẹ ṣe wọlé. faramọ́ ọlọ́run bàbá lọ́la ó faramọ́ ọlọ́run ọ̀gbọ́sítẹ́lì. wòlíì má bínú pé mo gbóròrò yẹn òró lásán lásán lèmi pé ìdí nìyẹn tí mo fi gbé e fún para ẹ má bínú. ah. Hmm? èmi ò bínú. wòlíì kí gan ni àṣírí òróró yìí torí mo rí bí májèmú ṣe bínú gan lẹ́ẹ̀kan ah ó bínú kí gan ni kókó òróró yìí kí ló dé tó fi yàtọ̀ sáwọn yòókù. <laughs> májèmú máa bínú kò sí bí ó ṣe ní bínú ó mọ bí òróró yìí ṣe jẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ sórí mm-hmm. òróró yìí ó wà lára àwọn májẹ̀mú agbára tí ọlọ́run yọ̀ǹda fún mi bẹ́ẹ̀ ni níbi ìpàdé àdúrà pẹ̀lú ọlọ́run àtẹ̀mí àtọlọ́run lọ́lọ́run fi yé mi pé òróró yìí ó jẹ́ agbára hmm. láti máa lò fún iṣẹ́ ìránṣẹ́ mi. èmi náà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí àwọn ìránṣẹ́ ọlọ́run tí mo ti pàdé rí wòlíì. Hmm. bẹ́ẹ̀ ni. <clears throat> kò gbúdọ̀ tán kì í sọnù. Hmm? bẹ́yìn ó bá ṣe ìwòsàn jí òkú dìde hmm. oríṣiríṣi ẹ bá gbàdúrà tán mo gbúdọ̀ lo òróró àti hmm? omi iye <laughs> bẹ́ẹ̀ ni. wòlíì èmi wá gbé fún para ẹ̀wọ̀ ẹ má bínú wòlíì ẹ má bínú. o ò mọ̀ tẹ́lẹ̀ ni ǹjẹ́ hmm. tí mo ní ìsìn ní òbí náà. Ah, wòlíì mo fẹ́ sáré débì kan ọ̀rọ̀ tá à ń sọ yẹn ló mú mi gbàgbé màá kàn yín lára láìpẹ́ yìí. Eh, pẹ̀lú máa ṣe jẹ́jẹ́ o. àṣírí tá à ń wá mo ti mọ̀ ọ́ o. mo mọ ohun tí ó yẹ kí o ṣe pẹ̀lú àṣírí tí please subscribe. gbèríko láti máa lọ ṣe mm, ètò tọ́lá. gbèríko. a lọ jí ọ̀rọ̀ pa àwọn èèyàn níbẹ̀. Ah, ọlọ́run ṣe tí mo bá yín lé. bẹ̀rẹ̀ tí ò sí o. àlàáfíà ni wòlíì mo kàn ní kí n bá yín gbóúnjẹ yìí gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí ni tí iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run tẹ̀ ń ṣe takuntakun. <laughs> bàbá hmm? a ò lè já àwọn ìwà báyìí à ń gbàwẹ̀ lọ́wọ́ a ò tí ì lè jẹun. bẹ́ẹ̀ni à ń gbàwẹ̀ lọ́wọ́ lóòótọ́ àmọ́ májèmú a lè já àwẹ̀ náà fún ah. àsìkò àti ìgbà náà ṣe díẹ̀ ṣètò ẹ̀ ṣètò ẹ̀. Hmm ebi ti májẹ̀mú náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tiyín àti ti májẹ̀mú ni. a lè já àwẹ̀ wa lọ́rùn májẹ̀mú dẹ̀jẹ̀kú lọ́rùn májẹ̀mú dẹ̀jẹ̀kú hmm, a lè já àwẹ̀ ọkà náà sì dá ó ṣeun o rose kó tó pẹ́ fún òní kó tó ṣe gan ni ah, ah. ọkà náà sì lẹ̀. Ah!

Bàbá mi. Bàbá mi. Àǹtí Rose fẹ́ rí mi. Sọ fún un kí oúnjẹ tó gbé wá yẹn pé a ò jẹ. Tó bá sì fa kíkọ́ yìí, ó lóun ò ní gbọ́. Gba oúnjẹ náà lọ́wọ́ ẹ̀ kò sì dàrú ìjú rẹ̀. Bàbá mi, báwo lẹ ṣe mọ̀ pé wọ́n gbóúnjẹ wá fún wa? Hmm? Ah, májẹ̀mú ẹ̀ dáfínì rẹ̀ ká kọjú sí ohun tó kù tí òun fẹ́ sọ. bíbélì ọlọ́run sọ fún wa nínú ìwé Jòhánù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n ó ní nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ Jésù ní sọ̀rọ̀ òun o kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi nítorí nínú ayé èèyàn ó ní ìpọ́njú ìyẹn àwa èèyàn ọmọ ọlọ́run a máa ní ìpọ́njú hmm. ṣùgbọ́n ẹ tójú ká ẹ sọ pé tójú ká tójú ká ẹ tójú ká mo ti ṣẹ́gun ayé. Hmm. bàbá mi hmm? ẹbí ọmọ ọlọ́run ni wá kò yẹ kí á rí ìpọ́njú. nǹkan tí ọlọ́run gbìyànjú láti sọ fún wa ń bẹ̀ ni pé dandan ni ìpọ́njú fún ọmọ ọlọ́run tẹ́yìn náà bá wo ìtàn àwọn tó wà nínú omi tí omi bẹ̀rẹ̀ sí ní rú Jésù wà nínú ọkọ̀ náà kò ní kómi ó má rú kò ní kíjì ó má jà ìjì jà bó tilẹ̀ jẹ́ pé Jésù wà nínú ọkọ̀ náà. kí wàá ló ṣẹlẹ̀. wọ́n pariwo Jésù Jésù wá dìde ó wá ní pé kí ìjì dákẹ́ ìgbà náà nìjì náà tó dákẹ́ ìtumọ̀ ni pé gbogbo ohun tí ẹ̀dá bá dojúkọ láyé ìlà wàhálà lọ́tùn bá ti pe Jésù. ẹ dákun ẹ gbà mí ní bàbá ni o ẹ gbà mí ní ẹ dákun ẹ dákun ẹ bá ń gbàdúrà fún lọ́mọ ẹ Eh, ẹ máa ń gbàdúrà Eh, bàbá ẹ mọ gbàdúrà fún ọmọ mi wọn ràn níṣẹ́. èmi náà mọ̀ ọmọ kan ránṣẹ́ ni ṣùgbọ́n nínú ìwòrè dáfídì orí kọkàndínlógún oṣù gbàdúrà ó ní bíyàn bá ṣàánú fún tálíkà ọlọ́run náà ló ṣàánú fún yẹn bá mi gbé omi yìí wá nulẹ̀ bá mi gbé omi yìí wá nulẹ̀ ẹ pẹ̀lẹ́ màmá kí ló lẹ ló ṣe náà ó kàn dákú. dákú ni. ṣó máa ń dákú dájú tẹ́lẹ̀ ní àjálá ọkọ yìí. rárá. omi yìí ẹ màmá omi yìí lè ní díẹ̀ mú bẹ́ẹ̀ tó bá ti wù tó bá ti mú sí yóò yè kó mú àròyá kéde. <laughs> Eh, eh, eh, ẹ ṣeun ti pa lọ́mọ o ti pa lọ́mọ kílẹ̀ kó kọ rẹ̀. làbákẹ́ ni. làbákẹ́ àní omi iye eh, mi ni mo. wòlé eh, ti pa á lọ́mọ. bí ti bá wù. ìdìbò sẹ́mi yẹn ti pa á lọ́mọ. Eh. làbákẹ́. bí ti pa á lọ́mọ. orí ti pa á lọ́mọ. mo lérò pé gbádùn sinimá onígbàgbọ́ wòlíì ọlọ́run tí ẹ ṣe wò tán yìí tó tó ń bọ̀ á máa mọ ohun tó ṣẹlẹ̀ nínú apá kejì tó kẹ́yìn sinimá yìí. bákan náà ìtúsílẹ̀ kẹ̀mbẹ̀sọ́nù in the city ti di àgbéléwò káàkiri gbogbo àgbàlá ayé ẹ jẹ́ ká sáré wo díẹ̀ níbẹ̀. iná iná iná o sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ wàá jó gbogbo ilé ìrun irọ́ ah má jò lérun o. ẹ̀yin ni ìgbọ́kúgbọ́ etí yín ni ṣé wọ́n rí pọ̀rọ̀ etí nílò àmójútó báyìí ni ló ń nà ojútó. tó bá rò pé o lè kọjá àyẹ nínú ilé yìí máa fi mú ẹ dánrin. ó fi ó fi mú mi dánrin ọmọ yìí ò lẹ́kọ̀ọ́ lé abẹ́rẹ́ bó ṣe rí kúńtà ó sọ wá sí pé àwọn tó bá ti dàbí tó bá tó bá ti rí kúńtà báyìí àwọn ló máa ń burú ná kí ni kí ni mo ṣe. lúlẹ̀ lórúkọ Jésù. Ah!